Ìjọ́ tí àwọn tán kí ní الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أدعوكم الله الله سبحانه وتعالى àtọ́rọ sọ̀rọ̀tù fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam kí ọlọ́run ọlọ́run kí wọ́n bẹ pẹ̀lú àwọn sọ̀hábù ń ṣe ọlọ́run ọba àwọn ará ló ń ṣe ọlọ́run ọba ó máa bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa lọ́kùnrin wa ti lóbìnrin ọlá àjẹkù ṣoṣo ọlọ́run ọba allah subhanahu wa ta'ala a tún máa tẹ̀síwájú lórí àyọkà látinú tíra khulasatu ahkami siyami wal i'tikaf léyìí tí الدكتور محمد بن علي المطري حفظه الله تعالى tí wọ́n kọ kí ọlọ́run Allah subhanahu wa ta'ala so ṣe àlékún dáadáa àfa àti àǹgbẹ́tẹ̀ra wọn yẹ̀ wò kó sì mọ́ dùn oníkálukú wa ní ládàá ẹ̀kọ́ tí à ń kọ́ láti inú tíra náà. قال المصلي حفظه الله ورعاه ومن صام رمضان ولم يواصل على الصلوات الخمس فويل له من عذاب الله wọ́n ní ẹnikẹ́ni tí ó bá ń gba àwẹ̀ Ramadan léyìí tí abẹ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala kó ka oníkálukú wa lọ́kùnrin wa lóbìnrin wa kó ka ọkùnrin nínú àwọn tí wọ́n kópa nínú rọmọdánì ọdún yìí àti ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé wọ́n lẹ́nikẹ́ni tí ó bá gba àwẹ̀ rọmọdán bẹ́ẹ̀ ni kò mójútó ìrun wákàtí márààrún kó máa kí wọn lásìkò kó sì máa kí wọn ní tọ́lọ́run tó ṣe lọ́rọ̀ yẹn lé lórí gẹ́gẹ́ bí àwọn ọkùnrin ẹni bá ń fi irun wákàtí márààrún tí bá fi ń ráre tó sì lóun gba àwẹ̀ bóyá nínú márùn-ún ó mẹ́rin àbí nínú márùn-ún ó mẹ́ta àbí gbogbo márùn náà ni ó ń kí àmọ́ ń kí nígbà tó wù lásìkò tó bá wù. ọkùnrin tí ń dá kí ọkùnrin tí ò kí lásìkò àfa ló ń tọ̀ wọ́n fàwáyìlò láhùnmínà àbábìlọ òǹtàn yóò máa jẹ́ ìpín rẹ̀ lọ́dọ̀ ọlọ́run òun náà ni tí a ń pè ní ìbínú ọlọ́run ọba kọ́lọ́n kò ṣọwà kúrò níbẹ̀ jẹ̀mọ́ kama qala Allahu ta'ala wọ́n yẹ gẹ́gẹ́ lọ́wọ́ bá ṣe sọ náà al-Qur'an al ọlọ́run ni fàwáyìlò lil musallin alladhina hum an salatihim sahun. فويل للمصلين عبد الله بن عباس رضي الله تعالى عنهما ويل الوعد في جهنم ثم قلنا ويل هنا ني ààyè kan tó ń bẹ láàrin òkè jahannama méjì wọ́n máa ní jahannama kì í ṣe òkè àpáta òkè iná ìsàlẹ̀ nínú náà láàrin iná méjì òun náà pè ní wáìlù wáìlù lil musallin ọlọ́run ní ààyè yìí yóò mọ̀ jẹ́ títí àwọn kan tí wọ́n ń kírun alladhina hum an salatihim sahun àwọn tó dá sí pé ìrun wọn tí wọ́n ń kí sahun wọ́n yìí sọ ìrun wọ́n yìí kí lásìkò wọ́n yìí pé ìrun wọ́n yìí fún ìrun wọn ní tó tọ́ sí gẹ́gẹ́ bí anabi wa muhammad sallallahu alayhi wa sallama gẹ́gẹ́ bó ṣe ti kọ́ wa. wàwọ̀ fáfi kun yóò ṣe alayhi nifaq. àfọwọ́ ní tíra ni kí a máa dájú wípé ẹni ní fáfik ní pòkì ní kódà èyí ó máa fáyà lé lórí kó má di mùnáfìkì wọn ni wọn kọ́ alábàádọ́ ìfọkọ́ ha bí kò fìrì yìí wọn ní kódà nínú àwọn apá kan nínú àwọn onímọ̀ wọn fi rinlẹ̀ pé gbogbo ẹnikẹ́ni tí bá ń sìn ìrún ra rè tí ìkírun lásìkò àbí kì í kí i pé ó ń tọ̀ ọ̀hún ó ti fi islam sílẹ̀ ó ti di kèfèrí wàá dẹ̀mí kọ́bú lè sọ mí kódà àwẹ̀ rẹ̀ ti ń gbà gan ọlọ́wọ́n bò ní tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀ nìkan fi bí panú ni. لحديث لا ترى نبي ومحمد صلى الله عليه وسلم تني العهد الذي بيننا وبينهم الصلاة ومن تشي ìyàtọ̀ láàrin àwa mùsùlùmí àtàwọn tí mi ṣe mùsùlùmí òun náà ní irun kíkí faman tarakaha faqad kafara anábì sallallahu alayhi wa sallam ó lẹ́nikẹ́ni tó bá tó bá gbẹ̀rùn jùlẹ̀ tí ò kí abẹ́ni tó ń fìrún rárẹ̀ olóńtàn ti di kèfèrí wàhádé ìfẹ́ni wọ́n ní nínú ọ̀rọ̀ rẹ̀ mí sallallahu alayhi wa sallam alábìnrin man taraka salata al-asr ẹnikẹ́ni tí ìrun àlàásàrì bá bọ́ fún tí kò kí i lásìkò tí ó sì ní àwíjàre tẹ́sìn gbà wọlé tó fẹsẹ̀ múlẹ̀ bóyá ó ń gbá bọ́ọ̀lù àbó ń wo bọ́ọ̀lù àbí ó ń tajà àbó ń rajà àbí àbí àbí nínú àwọn nǹkan míì tọ́pọ̀lọpọ̀ wa máa ń fẹ́ rọ̀ mọ́ tí ó sì nílẹ̀ nínú ẹ̀sìn ọlọ́mọba anabi sallallahu alayhi wa sallam onímọ̀tẹ́ra ka sọláàtà àfùrì ó lẹ́nikẹ́ni tí wọn àlàáfàbí bá bọ́ fún habitọ̀ àmàlóhùn ó ń tọ̀ ń gbogbo iṣẹ́ rẹ̀ pátápátá nínú iṣẹ́ dáadáa ìrun ní awẹ ní gbogbo ẹ̀ zaka ọrẹ ní gbogbo ẹ̀ ti bàjẹ́ sotori ìdí eléyìí lọ́fi dásí wípé wal-wajibu ala al-muslim ló fi jọ́rọ̀ lé gbogbo mùsùlùmí lọ́kùnrin wa àti lóbìnrin wa an yuhafiza ala salawat káka ìrun kún ìrun wákàtí márààrún káka kún kàmá yuhafizu ala siyam gẹ́gẹ́ bá ṣe máa ka àwẹ̀ náà fún nínú alukur'ani nínú sọ́tùlù baqara ọlọ́ni wa muhammad sallallahu alayhi wa sallam àfihàn ala salawat ọlọ́ni àwọn irun wákàtí márààrún ọlọ́ni ẹ̀ṣọ́ ẹ̀ṣọ́ ṣubú ìzúrí asiri magribi àti ìṣáì àìkírun nígbà tásìkò rẹ̀ ò tí wọlé bẹ́ẹ̀ láà ní àǹfààní láti kírun nígbà àsìkò rẹ̀ bá ti lọ ìgbà tá a máa ń kírun òun ìgbà tí àsìkò rẹ̀ bá wọ̀ láàrin ìgbà tó wọlé dìgbà tí yóò múra àti lọ là á máa ń kírun táìmù ìgbà tá a máa ń kírun nìyẹn àfihàn wà lọ sọlá wà ọlọ́wọ́n bá ní ká ṣọ́ àwọn ìrun wa wọ̀sọ̀lá àti ìkóstọ̀ àti ìrun àtìrè ọ̀kúmúlélá ẹ̀kọ́ ní tíìmù ọlọ́ni ẹ kírun ẹ dúró kírun fún wọn lọ́hùn bó sì yẹ ká ẹ kírun nínú àyà mi ọlọ́ni iná sọláàtà ọlọ́ni ẹ̀rí irun kẹ́ẹ̀nà sí alálìmọ́mìnì kìtàbà mọ́kúta tó wọn lọ́wọ́ bá ṣe lọ́rùn èèyàn lẹ́yìn lórí tí mo mẹ̀ ní onígbàgbọ́ òdodo tó dupá ju sẹ́lẹ̀ fọlọ́run tí ó mọ kí fọlọ́run ọlọ́run lòun fi àsìkò sí o kìtàbà mọ́kúta àṣelọ́rùn lẹ́yìn lórí a sì ṣe lọ́rùn yàn pẹ̀lú àsìkò wọn. sọdọ ìdílé yìí àkéèsì eléyìí jẹ́ fún gbogbo àwa mùsùlùmí kì í ṣe ní rọmọdánì nìkan láti máa ṣọ́ irun torí tí rọmọdánì bá dé ẹ̀ńtí kì í kí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀jọ̀ máa dúró sáfù mọ́ṣáláṣí ni bó jẹ́ ìdásí pé ìdún ni kì í ju láàrin bíi ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì lọ nígbà rọmọdánì bá dé sìn yẹn aṣáájú ni ẹlòmíín gbà pé òun lò pọ̀ islam lọ́dọ̀ títí ẹ̀ wọ́n ti máa bí gbé àbá níjò wọn kàṣámù níjò lá kàṣámù níjò lá kàṣámù yẹn nìyí pé níjò lá bẹ̀rẹ̀ àwẹ̀ ṣùgbọ́n aṣáájú gangan òun ló tóbi lẹ́yìn ẹlòmíín aṣáájú sì nìyí náà fílà ni bẹ́yìn bá kí kò sẹ́lọ̀rùn bá a bá kí kò bá wẹ jẹ́ bá a bá kí kò sọ́wọ́dẹ níbi lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni ládàá rẹ̀ òun là nígbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò ní fún wọn ládàá rẹ̀ sọ ọ kí ni ó wàá dé tó bá dá sí pé n tí kò pọn dandan láàmọ lémú n tó pọn dandan a ní mójútó eléyìí ò bójúmu rárá bó ṣe wulẹ̀ kó mọ̀ jàmá njọ tábà kásámú lẹ́tọ̀ọ́ fún ọ pé a ah, àṣẹ mùsùlùmí ni bọ̀dá yìí <laughs> àṣẹ sísítà yìí àti mọ̀mọ́ yìí àṣẹ mùsùlùmí tiẹ̀ ni wọ́n àwọn onítọ̀sùnmọ́ àwọn ó tà dáadáa àwọn ń jàlàbíyà oníkálukú wọn náà ni wọn wọn rọjá ta ẹ mọ̀jà àríwá àwọn jẹ̀mọ́ mùsùlùmí àìjábọ́dún dé àìjẹ́ bí ọdún àmọ́ ń rọ̀bà ni yóò lè ní àìjẹ́ rọmọdà ni yóò ní àìtorí rọmọdà ni máa sin ọlọ́run so látàsìkò yìí láti máa mójútó òun wa torí rọmọdà nìkọ́ kódà kó mọ̀ sí rọmọdà ni náà a gbọ́dọ̀ mójútó ó pàtàkì fún wa àṣírò gbogbo àwọn ìmáàmù mọ́ṣáláṣí kọ̀ọ̀kan ah, ládùúgbò àti àwọn dàdáni àwọn mọ́àzínù gbàtẹ́ ìbá máa pèrún ẹ máa rí pásítọ̀ òórùn ó ti wọlé kìí ṣàlébù nígbà wọn bá ti fi ẹ̀jẹ̀ dàdáni tó sì mọ̀ wípé o ò ní ẹ̀kọ́ púpọ̀ ẹ̀kọ́ àkọyọrí lórí àsìkò oorun kó wẹ́ni tó mọ̀ ọ́n kó wá a lọ kí wọ́n ṣàlàyé ẹ̀ fún ọ eléyìí ó pọ̀ jù bẹ́ẹ̀ náà ni mọ́mọ́ mọ́ṣáláṣí náà torí pé lẹ́yìn lára ta ṣẹ̀fẹ́ kù láwùjọ wa nù bẹ́ẹ̀ ni tó pọ̀ ẹwà kò tá à ń lò lọ yìí gbogbo alámọ̀ pé wẹ́dà ti change àti mùsùlùmí àti kèfèrí àmọ̀ pé wẹ́dà tá à ń lò bọ̀ tẹ́lẹ̀ kọ́ là ń lò láti àsìkò láti ní àwọn àsìkò tá à ń lò lọ yìí bóyá tí ènìyàn sì ní kò sí bí àsìkò òun tá a mọ̀ kí òun náà ní yí padà àmọ́ àwọn mẹ́rin ní wọn ò yí padà rí èèyàn sọ fún wọn agídí inú ìfẹ́ inú tiwa làwọn ó ṣe olóńsì ẹlòmíì àti wá gbọ́ ó wá dá sí pé kinní kan láwa kinní ń hmm, bá ní yípadà bá ṣe bá bàbá wa ṣe máa ń ṣe nù jama mọ sọ àṣùbà rẹ di tàájùd àṣùbà rẹ mọ sọ di tàájùd mọ sọ di irun òru irun òru tàájùd náà ń pè báwọn bí yẹn bá kí n máa àṣùbà lágbo márùn-ún àbọ̀ àbí aago mẹ́fà kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún nísìnyí kò nírun kò nírun rárá òun gan arómọ sọ fún pé ó yẹ kí lè nírun torí mo bá kí tán nìyí bó bá tún lọ sí pé ó fẹ́ gbẹ́lélẹ̀ gan nìyí láàrin ogún ìṣẹ́jú gan ó sì rí i pé dúdú tó filẹ̀ tó fi lọ sùn dúdú yẹn náà ló tún jí bá ṣé máa rí bẹ́ẹ̀ nígbà míì jẹ́ máa mùsùlùmí tá kírun àṣùbà tán ṣé máa rí bẹ́ẹ̀ fún wa torí ẹ pàtàkì àsìkò má ṣàgídí má ṣàgídí kò sérè ibi agídí tó ń ṣe fáǹfààní rẹ ni àwọn ayé gbogbo ẹni máa ń kírun náà ni ó gbalada níbi irun ni ẹlòmíì ó kírun tòun ti irun tó gan yóò tún wọná kùránì ló sọ ò fàwáyé lónìí lẹ́lẹ́ mo sọ lè ọlọ́run ní àwọn èèyàn kan tí ń kírun wọná máa sọ láti wọn làwọn tí wọn yẹ sọ àwọn àsìkò oorun wọn máa ń kí nígbà tó wù wọn wọn yẹ kí gẹ́gẹ́ bọlọ ṣe fẹ́ràn muhammad sallallahu alayhi wa sallam tòtòrí ìdílé yìí ẹjẹ sọrùn wa ó pàtàkì ìjọsìn tara kò sí ìjọsìn tó tóbi tó irun zaka kò tóbi tó irun àdúrà kò tóbi tó irun káṣí sáwọn òbí wa kò tóbi tó irun lẹ́yìn ìgbàgbọ́ àdìsọ́kàn ìfún ọlọ́run lẹ́tọ̀ọ́ ìṣìṣẹ́ ọlọ́run ọlọ́kan ṣoṣo kò sí tó tún tóye tó tó mú mọ́ nínú gbogbo ìjọsìn sotori ìdílé yìí a gbọ́dọ̀ ṣàkíyèsí dáadáa ká ṣàkíyèsí ìrun wa anabi sallallahu alayhi wa sallam ó ní awwalu ma yuhasabu bihi al-abdu yawm al nǹkan àkọ́kọ́ tọ́lọ́wọ́ mọ béèrè nínú ẹ̀tọ́ rẹ̀ ẹ̀tọ́ ìjọsìn rẹ̀ lọ́wọ́ gbogbo ọmọnìyàn òun náà ní irun kíkí o òun ní ẹni bá kí bọ́lọ̀ ṣe ni ó kí fàkọ́ni afúláhà wa ń jàhà ẹni yẹn ti ṣoríire ó ti là kúrò níbi ìdíyọ́ lọ́rùn àmẹ́ni tí ò bá kí àbó kí bó ṣe wù kó kí bọ́lọ̀ ṣe anábẹ́ni fàkọ́ni fábà wà fásitì ó ń tàn wí ó ti gbègbè ó sì gbé ní òfò wọn kò sọ amẹ́jẹ̀ máa mùsùlùmí torí ẹ̀ a máa sọ ìrun rọmọdánì bẹ́ńtà kò sí rọmọdánì ń ta a máa sọ ìrun wa fàkìláàbùmá min arkan al-islam ìkíní kejì wọn àti inú àtàwẹ̀ òpó islam ní méjèèjì jẹ́ nínú àwọn òpó márùn-ún ta ní wàtàrí kò sọlá àti wọ́n sí yẹn. أعظم شرا مما مما صام وترك الصلاة وأنا رنجكي كين وسكي في باوي إليني أريبو سكيه وسوق لك ياري ó tún gangan lọ́dọ̀ ọlọ́run jẹun tó dá sí pé tọ̀ òun a máa gba awẹ ó sì tún fẹnu lẹ̀ lọ òun a máa gba awẹ bẹ́ẹ̀ ni kì í kì í kírun jàmáà kò sí kan nínú wọn tó ní rí ìbínú ọlọ́run tó ní pàdé ìbínú ọlọ́run náà méjèèjì àmọ́ tìlú wa wá dé nígbà ọlọ́run kẹwàá wọ́n fún alálàáfíà tìlú dé ọjọ́ mélòó la lò láyé táwọn ẹ̀wù orin bó ṣe ká pẹ́ láyé níta jẹ ta ohunkóhun ká láyé níjọ́ kan náà la fà ntí ó kù fún wa òun wa òun náà ní ìjọsìn sọjá mójútó àgbààwẹ̀ mọ́kì wákàtí márààrún jẹ̀mọ́ òǹtọ̀ òun yóò kun ìbínú ọlọ́run òǹtọ̀ yóò kun ìbínú ọlọ́run kódà nínú àwọn àfáà nínú àwọn onímọ̀ tí wọ́n lóǹtọ̀ ti di kèfèrí ní kàn gbá rẹ̀ ní kì í kírun wákàtí márààrún àbí kì í kí pé àbí máa ń kí nígbà tó wù. ìrun wákàtí márààrún àwọn èèyàn kà á kún àmọ́ tó wá di inú àwẹ̀ ní sẹ́ẹ̀rì aṣámú ni aṣámú ni aṣámú ni náfìlàsì ni bí yóò káṣámú gbólóhùn àgbà rẹ̀ mọ́ káṣámú kò láwèé ànábì òṣèlú lẹ́yìn irọ́ báńtà báńtà ni bẹ́ẹ̀ bá ń gbá àwẹ̀ tí ò káṣámú yóò gba ládà àwẹ̀ rẹ̀ lódìdí tí nǹkan kan ò ní yínrín nínú ẹ̀san rẹ̀ àmúdá bó ba ṣe ń gbá àwẹ̀ náà kò tún mọ́ káṣámú fi bẹ́ẹ̀ ni ni ládà rẹ̀ ó ti pọ̀ ẹ̀ òun là ń bẹ lọ́run kọ́lọ́n jẹ́ kí àsìkò náà kó ṣojú ẹ̀mí wa ti last year láì sí èméjì ó bá wa láyé ó bá wa láàyè a lè fọwọ́ eléyìí sọ̀yà àmọ́ dèédé àsìkò tó kù táàfin kó sínú oṣù rọmọdán ẹnìkan lè fọwọ́ rẹ̀ sọ̀yà bí òní bá wa bó láti wọ bẹ ẹnìkan ò lè fọwọ́ sọ̀yà bọ́lọ̀ ń bá wa kẹ́ni tó sọ ni tó dáàbò bo ni tó bá wa láyé tó bá wa láàyè ó bá wa láyé ó bá wa láàyè ó tún bá wa bá a ti fẹ́ awọnú rẹ̀ bó ṣe wù wá à jẹ̀mọ́ a gbọ́dọ̀ jẹ́ kí àǹfààní tọ́lọ́run fún wa nì káwá fi ráre torí pé kódà àti ìmọ̀gán bàbá parí ẹ̀ gan nígbà wọn bá wa sọ ni táàbì parí ẹ̀ nìyí kò sí tó fi ni nífọ̀kànbalẹ̀ pé rọ̀mọ̀dánì twenty twenty seven yóò bà ní láyé torí ẹ̀ a máa ń lo àǹfààní àsìkò tó lọ́nà bá fún wa ni dáńtá nàbí sallallahu alayhi wa sallam tó ní ká máa ṣàkíyèsí rẹ̀ nìyẹn máa ṣàkíyèsí àsìkò torí pásìkò kan bẹ o ò ní lásìkò àwọn àsìkò kan bẹ o ò ní nípìn bẹ àwọn àsìkò tó bá nípìn nísìn ṣàkíyèsí rẹ̀ lò ó fún tó yẹ kó lò ó fún torí pé àwọn àsìkò kan bẹ o ò ní nípìn nínú rẹ̀ jama ọdọ wa wa ọkọ náà kó sọ wà lọ. ويجب الصوم من طلوع الفجر حتى غروب الشمس أينما كان الصائم àfáàní ká àmọ̀dájú tí gbogbo ẹnikẹ́ni tí ó bá gbáwẹ̀ àwẹ̀ ó mọ àwẹ̀ rẹ̀ ó mọ bẹ̀rẹ̀ rẹ̀ láti gbà tí àlùfáàjà rí òdodo bá ti là ní dídé àsìkò yìí ó ń lọ bí five fifty nine sí six tá má ti pè àsọlá tó fáyọ̀ lómìnira nọ́ọ̀mù ní dídé àsìkò nìyí ó dànù dúró bí wọ́n sì pé náà nìyí aago rẹ tó sẹ́ẹ̀tì sí normal time tó bá ti lè fún ẹ ní aláàtì àbó fún ẹ ní ìròwó wípé ó ti wọlé àdánù dúró ó mọ wá gbé bọ títí tí ó fi di kíni tí ó fi di alẹ́ níbikíbi tó bá wà ní ò ń bẹ nàìjíríà ni ò ń bẹ ghana ni ò ń bẹ ní kọ́ńtínẹ́ǹtì míì ni anywhere tó bá ti wà سواء طال النهار أو قصر bóyá ọ̀sán tó fi gba àwẹ̀ pọ̀ àbí ọ̀sán tí wàá fi gba àwẹ̀ ó kéré torí pé àwọn olómi ń bẹ níbi tí àwọn ti ń fi bí wákàtí mẹ́tàlá gbàwẹ̀ àbí mọ́kànlá gbàwẹ̀ nígbà míì àwọn olómi ọ̀sán wọn yóò gún gan-an nígbà wọn bá ti jẹ sààrì tá bẹ̀rẹ̀ àwẹ̀ nígbà gbà tí òòrùn ó fi wọ̀ lọ́dọ̀ wọn a máa tó ogún wákàtí twenty hours àmì àmọ́ jù bẹ́ẹ̀ lọ àtòrò ní twenty three hours wọ́n fi gbà wẹ̀ jama bó ṣe rí fún wọn nígbà míì nu nígbà míì sì nìyí yóò rí fún wọn débi wípé ọ̀sán wọn nìyí akéré ìdíwọ̀ ìgbà wẹ̀ ńgbà míì ó lè mọ́ ju wákàtí méjì lọ nígbà míì wákàtí márùn nígbà míì wákàtí mẹ́fà so àwọn ìlú kan bẹ tí wọ́n kà fún tán pè ní Scandinavian countries àwọn ìlú tó dá sí pé wẹ́dà àwọn ọ̀tọ̀ ni àwọn ìlànà ń gbé bẹ́ẹ̀ ara wọn ni adé Sweden bíi Norway àwọn ìlú yìí àdàmọ̀dì òun ní títí wọn sí títí wa àmọ́ bá a ṣe lálẹ́ ta lọ́sàn-án làwọn náà lálẹ́ ni wọ́n lọ́sàn-án so interval time interval tó wà láàrin alẹ́ àti ọ̀sán wọn òun ló yàtọ̀ sí ti tiwa ẹ̀rí pé ti tiwa nìyí ó fẹ́ mọ́ drink lọ́pọ̀lọpọ̀ ó dá pé láàrin eleven to thirteen hours náà la máa ní ní ọ̀sán àbí ní alẹ́ so twenty four hours wa nígbà míì á jẹ́ twelve twelve nígbà míì á jẹ́ eleven stroke thirteen a máa lọ bẹ́ẹ̀ so àmọ́dọ̀ wọn nìyí àwọn ọdún tá à ń sọ yìí excess ah, máa ń wọ̀ tí wọ́n máa ń pọ̀ àwọn yẹn sì ń gbé bẹ́ẹ̀ wọ́n ń gbé bẹ́ẹ̀ so nígbà míì ó lè jẹ́ three ratio twenty one ni àbí kó jẹ́ twenty one ratio three ti alẹ́ wọn tí ó gùn gan-an ìyẹn ni pé tóun bá fi lè wọ̀ tí ìjọ kejì tá a mọ̀ pé ìjọ kejì ni kó tó kán rí oòrùn míì yóò tó twenty hours ọdún bẹ́ẹ̀ lọ. so madama annahu fi ardin fiha laylu wa naharu yata'aqabani khilala arba'a wa ishirina sana aw sa'a jama gbogbo longer days or longer day or shorter night gbọ́lẹ́yìn ni kò kọ́ ọlọ́run fi ń dára òfin ṣàgbára ni tá a bá ti wà ní ẹni ìlú tá a bá ti wà tí ìlú yẹn bá ti ní alẹ́ àti ọ̀sán ìyìn tá a fi gbàwẹ̀ òun náà ní ọ̀sán nú ẹ̀ regardless iye hour tó bá ní tí hour tó bá ní bá jẹ́ one hour ló fi gbàwẹ̀ náà nù tó bá jẹ́ three hours six hours seven hours tó bá fi ní tó bá ní òun náà ló fi gbàwẹ̀ ẹ̀kọ́ nù ẹ̀tọ́ sí àwọn ìlú kan tó dá sí pé àwọn ìlú kan bẹ àwọn òtí ẹ̀ ní ọ̀sán alẹ́ ní sálálú alẹ́ ní oṣù mẹ́fà alẹ́ ní ọdún kan òru wọn ọdún kan ni wọ́n èlò ọ̀sán wọn ọdún kan ọ̀sán wọn oṣù mẹ́fà lábẹ́ sọ́nà tá a wà yìí náà ni so but ìlú tó dá sí pé tọ̀ alẹ́ àti ọ̀sán rẹ̀ tó bá sì mọ ní déédé wákàtí mẹ́rìnlélógún tá ní twenty four hours òun ló constitute tí wọ́n pè ní ọjọ́ kan lọ́dọ̀ wọn bá a ṣe ń lo nàìjíríà so ọ̀sán lè pọ̀ ju alẹ́ lọ alẹ́ lè pọ̀ ju ọ̀sán lọ nínú tí nínú twenty four hours àwọn ìlú yẹn náà ní táwọn náà lò òun náà ní táwọn náà ń lò. ومن كان في مكان لا يتعاقب فيه الليل والنهار fi arba wa ishirina sa'a wọ́n ní ẹni bá ń bẹ nílùú tó bá ti gbẹtọ alẹ́ àti ọ̀sán kì í lọ papọ̀ alẹ́ náà máa ń bẹ kì í lọ papọ̀ fún twenty four hours kan yakuna an-nahar fi dhalika al-makan yawmayn aw shahran aw akthar min dhalik bóyá alẹ́ wọn two days ni alẹ́ wọn mọ wọn mọ forty eight hours òun ni alẹ́ ti ti wọn àbí alẹ́ wọn oṣù kan àbí alẹ́ wọn tó tún pọ̀ jóṣù kan lọ fa innahu yufaddiru lin-nahari qadrahu wal-layli qadrahu wal-laylu qadrahu i'timadan ala aqrab bilad minhu. lórí àwọn eléyìí ni nítawọn ṣe ni wípé neighboring country ìlú tó súnmọ́ wọn tí òun lo wákàtí eh, mẹ́rìnlélógún twenty four hours tó dàbí àwùjọ wa níbàyí tọ̀ èyí tí wọ́n bá ń kà ìgbà táwọn ó bá bẹ̀rẹ̀ àwẹ̀ tí wọ́n túnú àwẹ̀ òun làwọn ìlú tó dá sí pé òru wọn ọjọ́ méjì ni ọ̀sán wọn ọjọ́ méjì ni àbí jù bẹ́ẹ̀ lọ òun làwọn máa lò so information ti wọn òun làwọn máa fi ṣe ti wọn torí pé àwọn ò ní wákàtí àwọn ò ní odidi ọyìn níta máa ń pè ní odidi ọjọ́ tó jẹ́ mẹ́rìnlélógún àwọn ò ní lọ́dọ̀ tuntun wọn. بحيث يكون مجموع النهار والليل 24 ساعة so àwọn òlù tó máa rí báyìí ní táwọn òlù 24 hours per day tó bá ní èdè èdè máa ń kó sínú alẹ́ àtọ̀sán èdè day and night náà ń pè ní so within the 24 hours náà ni so ìlú tó bá súnmọ́ wọn táwọn ti ní àǹfààní sílẹ̀ yìí ìlú nìyí ni ó mọ̀ fún wọn ní information fáwọn ìlú tó dá sí pé tọ̀ àwọn ò láǹfààní láti rí èdè wọn ní twenty four hours bóyá two eh, forty eight hours òun ni ọ̀sán wọn forty eight hours òun ni alẹ́ wọn àbí jù bẹ́ẹ̀ lọ tọ́ba bẹ̀rẹ̀ Ramadan wọn náà lè Google ẹ̀ béèrè lọ́wọ́ Google pé time intervals of Ramadan in the world wàá gbé wá ló tún mọ bọ́lọ̀ tó ṣe tóbi tó Allahu Akbar ṣé ti wà yìí àbá tún <laughs> àtúngbádùn láàrin aago márùn-ún àbọ̀ àbí aago mẹ́fà aago méje àti mọ́ bẹ́ẹ̀ àtún ní nàìjíríà yìí láago mẹ́jọ ó pọ̀ jù ní láago méje ọ̀ bí i five after seven kódà seven thirty àti ní nàìjíríà rè so sàárì dídí ẹwà sí ni yìí kò bọ́ sí four rí àbí five àti mọ́ tí o bá jẹ́ five thirty tí o jẹ́ bá rí five twenty wà lọ sókè bẹ́ẹ̀ bọ́ sí six bọ́ six ten dàgbọ́n dàgbọ́n jẹ́ sàárì nìyẹn àsìkò fájírì wa àsìkò túnú wa nìyẹn ọgbọ́n lọ sí kẹwàá tó bá hours interval tó wà láàrin ọ̀sán àti alẹ́ ó mọ̀ rí pé kò lè dúró láàrin thirteen to eleven eleven to thirteen hours lọ. Scandinavian countries type way. ó rí ìgbà wọn fẹ́ gbàwẹ̀ lọ́dún yìí wọn máa lóun tó dùn kódà àmọ́ ẹlẹ́mìí nínú ìlú náà sọ ah kí ni ìlú ọ̀mọ́ yóò wá travel lọ sí <laughs> ìlú tí tó ti rẹ́ tí wẹ́dà ti rọrùn dáadáa ẹ máa wá wo nígbà míì tí hours ló fi gbà wẹ̀ tó bá wọ eighteen to twenty hours àwọn èèyàn kúkú ń gbà ẹ mọ̀ ibi abínibíni ibi nìyí àjò lè dàbí ilé Ara àta ni ó gbà ilé wọ́n ti yíṣu mọ̀ tọ̀ nígbà míì náà nìyí ọlọ́run àtúmọ̀ sílẹ̀ bíi pé ó lè mọ̀ ju wákàtí wọ́n ti sàrìsán báyìí bí wọ́n ti ń jókòó wọ́n ti ń rojọ́ wọn ní ti kúrò ńbẹ́ tí wọ́n tó fi ṣì nù torí pé òòrùn yọ àlùfájàrí yọ tọ òòrùn sì gbéra títí títí títí títí títí títí láàrin wákàtí méjì òòrùn bá wọ̀ ó wọ̀ tí òòrùn tún jáde òun sì ń nà ní lọ́nà bù wọn nù torí ẹ̀ lórí dájú pé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó ní kí arìnrìnàjò kó fi àwẹ̀ lẹ̀ ọlọ́run tó dá wa ó ti mọ bẹ́ẹ̀ wípé àwọn mọ̀ṣá court àwọn difficulty tó mọ wáyé ààwẹ̀ sì nìyí ọlọ́run ò gbélẹ̀ fún difficulty kankan mọ yòrídù lọ́hùn bí kùmùlù yìí sọ̀rọ̀ wàlẹ̀ yòrídù bí kùmùlù yìí sọ̀rọ̀ ìdẹ̀kùndẹ̀ra ọlọ́run torí ẹ̀gbá rẹ̀ kalẹ̀ kó gbé kalẹ̀ torí ìnira ok èèyàn gbàwé nàìjíríà ẹ máa wo ó gbàwé nàìjíríà a sì tunu ní nǹkan bíi ká ní nǹkan bíi seven ẹ pé lọ́wọ́ láti tán lọ ìdí four seven a sì tunu ká gbé sí seven ènìyàn wa gbéra ó wá gbéra ní nǹkan bíi six one hour to ìfọ̀ kí ló dé bá gbéra lónìí bá gbókè wọ́n bá gbókè wọ́n yẹ kan oorun nìyẹn wọ́n bá kan oorun jẹ̀mọ́ oorun náà wá débi ìlú tí tẹ́lẹ̀ yẹn lọ nígbà tí ó débi tán tí ó débi tán lọ wọ́n wá dé kan náà àwọn Scandinavian countries ni àwọn sì nìyí àwọn nìyí àwẹ̀ àwọn gbàwẹ̀ fún gbà bíi twenty hours òun wá débẹ̀ ní nígbà tí wọ́n ti lò two hours. nínú <laughs> so ó kú eighteen hours fún ṣe pé èdè ń bá bọ nàìjíríà bí eleven to twelve hours ló ń gbé bọ ó kú one hour fún ok ó ti lò eleven or ten hours ló ti lò káwá fi kún fifteen àbí seventeen hours kí ló ṣe ọlọ́run ti sọ ọ́ ọmọ kẹ́rin ní kùmọ̀rí bọ́ ọ̀wọ́ àlà ọlọ́lẹ́yìn tí ẹ bá ń gba ẹ bá wà nínú ìrìn àjò tí ò rọ̀ yín lọ́rùn ọlọ́ni ẹ fàwẹ́lẹ̀ ẹ dá a padà lẹ́yìn oṣù Ramadan abẹ́rẹ́ nìkan máa jẹmọ́ torí ẹ ló dá sí pé eléyìí ẹ̀kọ́ ni so ẹni ìlú tó bá ti ń lo al-laylu wan-nahar al-laylu wan-nahar ní tí ó fi máa ṣe òǹdíwọ̀n ìgbà tí ó bẹ̀rẹ̀ àwẹ̀ onígbà tí àlùfáàjà àti sọ́dọ̀kù bá yọ ìgbà tí ó sì túnú onígbà tí òòrùn bá wọ̀ oúnjẹ ọlọ́run bá sọ nìyẹn o ọlọ́run Allah subhanahu wa ta'ala ni wa kulu wa shrabu ọlọ́run ni ẹ jẹ ẹ mu hatta yatabayyana lakum al-khaytu al-abyadu aswad min al-fajr mu títí tí àlùfáàjà rí òdodo fi yọ tó bá ti wá yọ àwẹ̀ ti bẹ̀rẹ̀ thumma atimu siyama ila layl ẹ wá pé àwẹ̀ ẹ̀yìn àwẹ̀ ẹ̀yìn ẹ pé ẹ máa gbà lọ títí ila layl tí òòrùn fi wọ̀ sọtọ́ tó mà sí pé ẹni ìlú tó bá ti ń rẹ́kọ̀n pẹ̀lú fájúrò àti ìwọ̀ oòrùn jẹ̀mọ́ bí wọ́n ṣe gbà wẹ́ wọn nìyẹn o ní tí wọ́n bẹ̀rẹ̀ ẹnu tí wọ́n parí ẹnu ìyá wa sọ ń bẹ láàrin rẹ̀ nínú òkan وكذلك يقدر الوقت للصلوات الخمس في كل يوم وليلة sùúrù àwọn tó bá ti pé òru wọn ẹlẹ́yìn wọn forty eight hours ni ọ̀sán ọ̀sán wọn forty eight hours ni ó ti wọ abnormal àwọn ìlú yẹn nìyí bí wọ́n sì máa retí information lọ́dọ̀ neighboring countries bẹ́ẹ̀ náà ni wọ́n máa retí rẹ̀ fún àsìkò ìgbà tí wọ́n kinu torí pé tiwọn nìyí ó ti wọ abnormal wọ́n yìí sọ́hábù lè sọ ìm máa yẹlì wọ́n ní wo ẹnikẹ́ni tí máa ń gba ọ̀rẹ́ àwọn nǹkan tí a fẹ́ máa kà yìí àfikà pàtàkì ẹ̀ dáadáa lára súnà nàbí sallallahu alayhi wa sallam tí ń gbogbo gbàwẹ̀ gbàwẹ̀ ni tó sì dáa tí ládàáwẹ̀ wa tí yẹ pọ̀ táwẹ̀ wa tí ó fi nítumọ̀ tó pé iye alákọ̀ọ́kọ́ as òun náà ní ìjẹ sààrì sààrì náà pè ní as سحور, سحور ويتحقق السحور بكثير الطعام وقليله ولو بجرعة ما ويستحب أكثر التمر في السحور wọ́n ní oníwọ̀n sọ pé èèyàn di ààwẹ̀ kò ní ṣe pẹ̀lú ọ̀pọ̀ oúnjẹ a lè jẹ tó pọ̀ a sì lè jẹ tó mọ níwọ̀nba bẹ́ẹ̀ ni kódà bó ṣe gẹ́ omi ìyẹn sip ó nìyẹn mú ó ti jẹ sàárì náà nù àmúdá bàbá lè tún jẹ dèbí nù ní sàárì ìyẹn ní tó bá máa nílá tẹ̀lé lómi tó bá jẹ dèbí nù jàmá òní ti di aago méje tó ti máa wò báyìí ẹni fẹ́ ya fọ́tò dèbí ti kónú rẹ lọ mọ̀lárúbáwá náà máa ń jẹ dèbí wọ́n máa fẹ́ jẹun púpọ̀ wọ́n kọ́ jẹun dèbí dùnà kíkùn lè ba lè fẹ́lẹ̀ but gẹ́gẹ́ bí níta báyìí láwùjọ wa àti wọ́n ti rè wá nínú àṣà wa ni pé wọ́n ní okun inú làá fi gbé jìtà wọ́n ti tírèèdì wa nìyẹn láwọn ló mi kí inú máa ń dokun òun ni ìta òfin lágbára àmọ́ àwa ń gbà sìn láti kábọ̀ gẹlẹ́tẹ̀ òdóńgbò yẹmọ kan Aki, kì í kùn láti lè ṣe kínní aládàá wa nìyẹn torí ẹ ẹ á fẹ́ sọ pé kò fẹ́ sí àbí ó fẹ́ wọ́n kẹtọ́rí ìdílé kan tí ó jẹ sàárì tí wọ́n á bẹ kú just just biscuit àti omi nìkan ah bẹ́ẹ̀ àwọn ò ní rárá àbẹ́nibá ní àmàlà ìyàn ẹ̀bà fùfú iṣu búrẹ́dì sẹ̀mó spaghetti àjẹkì àjẹkì kò sáburú mbẹ o kò sáburú mbẹ mọ́niyà anabi sallallahu alayhi wa sallam dèbìdò ni mo fi ń jẹ sáré tó fẹ́ kọ́ṣà anabi ló bá mú dèbìdò méjì wọn náà bá jẹ kì í pago mẹ́jọ lórí náà mọ́ kí ló dé ọlẹ́bí ń bọ̀ àtàrà ẹ̀ jẹ́ ó mọ̀ balẹ̀ náà ni o kò tí tí ò bá ti ju tara lọ tó bá ti fẹ́ bọ́ sí tẹ̀mí ó wàjà so ajẹun ga kì kò bá àwẹ̀ jẹ́ kò sáburú ń bẹ̀ bó ṣe wulẹ̀ kó mà bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì tààkìrù sùhùr máa lẹ́nu yọ̀ọ̀ṣẹ́ tó lórí alifájòrò nínú ẹ̀ òun náà ní wípé kí a máa lọ́ra láti jẹ sàárì súnà ni ká lọ́ra àti jẹ sàárì lókùngbà tí àlùfájàrí ò ní yọ ọmọ wa lọ́wọ́ láìnà tó túmọ̀ sí pé wọ́n tó fẹ́ jẹ sàárì ó ní jẹ́ lágbo méjìlá méjìlá òru àbágbo kan lóru àbágbo méjì lóru àbí ago mẹ́rin ó lọ rẹ̀ dáadáa ó lọ́ra rẹ̀ yẹn ni wípé àsìkò díẹ̀ yóò mọ ọbẹ̀ láàrin ìgbà tó fẹ́ jẹ sàárì àtìgbà tí o ní láǹfààní àti jẹ sàárì mọ́ oore tọ́lọ̀ ń fún wa nù umma muhammad sallallahu alayhi wa sallam wàjúmọ́rò ìlànà annahu yajuzu li shak fi tulu'i al-fajr an yakula wa yashrab hatta yastayqina an yaghlib ala dhannihi tulu'u al-fajr ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ ọ̀pọ̀ wọn wọ́n ní ẹni bá ń ṣe ìméjì gan pé á ṣáà ìfádà ni ó ti yọ àdé òtí ìyọba yìí wọ́n ní kó máa jẹun sí kó máa mú un so títí tí èé dá a lójú wípé á ó ti yọ ìgbà ẹni wà dánu dúró èkó lè láhi tààlà torípé lẹ́yìn tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sọ fún wa ọlọ́run ni wa kulu wa shrabu ọlọ́run ni ẹ jẹ́ mú ẹ máa jẹ nsó ẹ máa mú nsó hatta yatabayyana lakum al-khayt al-abyad min al-khayt al-aswad min al-fajr títí tí al-fajari òdodo tí ó fi yọ tẹ́ẹ̀sì tí ó fi dá yín lójú tí ó fi hàn gédégbé gbà ó ti yọ. tó túmọ̀ sí pé bá a bá ń ṣe ìméjì tó ti yọ àbí ò ti yọ kò sí tó kọ̀ fún wa ká mọ̀ mọ̀ jẹ ìṣó ká mọ̀ mọ̀ ìṣó tí ó fi dá wa lójú pé ó ti yọ wọ́n lè á fọ́dá ló lè ṣáà kí ètò lẹ́yìn fájìlì alẹ́ yà kó lẹ́yìn ìṣìyà tán lè ṣìyà àfààní pẹ̀lẹ́ pé ẹnu ò bá kóra tó bá ṣe méjì kó kóra dúró ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ tí ò wọlé nù kí ni ò kóra dúró fún bẹ́ẹ̀ ni kí ni ò kóra dúró fún kò ì dájú náà ni nígbà bá ti dájú kò ti dájú nù tí ò bá ti dájú kò ti dájú nù. ويجب عليه ألا يصلي الفجر حتى يستيقن أو يغلب على ظنه دخول وقت wọ́pì sọ́lá tó fàjìrì kìkì yàtọ̀ lè sọ̀lá wọ́n ní bẹ́ẹ̀ náà ni àìkírun àṣùbà àtìgbà tó bá tó dá wa lójú wípé àlùfájàrí ńkọ́ ó ti yọ torí pé yíyọ àlùfájàrí òdodo la fi mọ̀ pé nu àṣùbà àti wọlé àlùfájàrí sínú méjì ni ìkan kádébù ìkan sọ́díkù èyí tí ó kọ́kọ́ wá kádébù lòun òpùrọ́ lòun òun máa ń tan ní ní máa tààyàn tó bá sì ti yọ sí nìyí bá a bá ń jẹ sáré ká máa jẹ́ nsò láǹfààní àti kírun òun ò wá láti fi ìjọsìn kan lọ́lẹ̀ fún wa torí ẹ̀ láàfin ní kọ́ bí ara tún ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì tí ó padà wá yọ òun ni sọ́ọ́dínkù òun ni àlùfájàrí òdodo eléyìí ò òun máa wá fi ẹ̀sìn lọ́lẹ̀ ni yóò sọ fún wa pé ààwẹ̀ ti bẹ̀rẹ̀ má jẹun mọ́ gbogbo tí wọ́n bá wòye jẹ́ ò láǹfààní àti ṣe mọ́ kóra dúró yóò sọ fún wa pé irun àṣùbà àti wọlé ẹ kírun àṣùbà. jama sotori yẹ orí ń bẹ níbi ìjẹsàárì púpọ̀ orí ń bẹ ń bẹ anabi sallallahu alayhi wa sallam onítẹ̀sà haru oníyẹjẹsàárì fa inna fi baraka oní àlùbáríkà ń bẹ fún yín oore àlékún oore ń bẹ fún yín kúrò nínú ọ̀rọ̀ mi ó ní alifárùkù bẹ́ẹ̀nà síyámi náà wà síyámi alẹ́ kìtàb akẹ́lẹ́ tó sàhà ó ní yàtọ̀ tó ń bẹ láàrin ààwẹ̀ àwa mùsùlùmí ọmọlẹ́yìn muhammad sallallahu alayhi wa sallam àti àwọn mùsùlùmí tó ti lọ ọmọlẹ́yìn musa isa dáwúdà sulaimanu aleyhi wa salam. tí ń bẹ láàrin ààwẹ̀ àti tiwọn òun náà ni sàárì jíjẹ torí máa jẹ sàárì àwa lọ́wọ́n bá fún ọlọ́wọ́n fún àwọn tó yẹ bóun bá ti wọ̀ àwọn ti bẹ̀rẹ̀ ààwẹ̀ títí wọn nìyí wọ́n máa wá gbé lọ gbé lọ gbé lọ bẹ́ẹ̀ <laughs> jẹ̀mọ́ sunset to sunset òun ẹ̀ ni pé àwọn tó bá jẹ́ kìrìsìtẹ́nì tó bá fẹ́ gbà tó máa ń tà ní tó máa ń gbà nù àti àwọn tí wọ́n manufacture àwẹ̀ mí lọ láàrin wọn o pé àwẹ̀ kan àwẹ̀ mọ́ jàta àwẹ̀ mọ́ mùsùlùmí nìkan àwẹ̀ mọ́ jẹ ìrẹsì láì lọ́bẹ̀ àwọn léyìn ní ìyẹn iṣẹ́ àwẹ̀ àwẹ̀ kọ́ náà pé léyìn ìtanra ẹni lásán léyìn àmọ́ àwọn tó bá gbà nínú wọn nìyí láti gbà sí òòrùn bá ti wọ̀ sunset to sunset ni òun ló fi kéré gán nínú wọn àwọn tó máa ń gbà ó kéré àyẹ̀wò pásítọ̀ sí ìgbà a but umar muhammad sallallahu alayhi wa sallam olúwa bá ṣe fúyẹ́ fún àwa ó ní ká gbé e láti gbà tí alifájà lórí ló bá ti yọ ẹ̀wẹ̀ hours láti fi sẹ́yìn tí òòrùn bá wọ̀ láago méje aago mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá mọ́kànlá méjìlá aago kan méjì mẹ́ta mẹ́rin márùn wákàtí mẹ́wàá òun ni so wákàtí mẹ́wàá tí ń bẹ láàrin tó rùn wọ̀ àti àlùfájàrí yọ tá a bá gbé wákàtí mẹ́wàá ọ̀hún sígbà tí àlùfájàrí yọ tí òòrùn fi wọ̀ táwa ń gbà ẹ̀ ẹ́ di pé a ti mọ súnmọ́ àsìkò tí a ṣe ni tó nígbà bá dágbo máa mú lọ àìsàn wa bẹ̀rẹ̀ ní ìgbà wa táwa bá bẹ̀rẹ̀ àwọn náà tún mọ kọ̀tínú tuntun wọn sábà fi wákàtí mẹ́tàlá gbàwẹ̀ káwá fi kún mẹ́tàlá tí wọ́n ti dàbí gbà tí ẹ̀ bá wà ní Scandinavian country <laughs> ó sì bẹ́ Nàìjíríà alẹ́ ten hours ọ̀sán eleven hours sí papọ̀ twenty one hours nínú ìgbàwẹ̀ torí pé àwọn fi alẹ́ àtọ̀sán náà ojúmọ́ èdè làwọn fi gbàwẹ̀ rẹ̀ tó yẹ kó gbà mí ìgbìmọ̀ dé twenty four hours. táwọn fi ń gbàwẹ̀ àmọ́ àwa ní ìdajì ọjọ́ òun la fi ń gbàwẹ̀ àyè gbàwẹ̀ lálẹ́ ọ̀sán la máa ń gbàwẹ̀ ìgbọ̀nsán sì bẹ̀rẹ̀ onígbà tí àlùfáàjà rí òdodo bá yọ so oore ni sàárì jíjẹ ká gbìyànjú ká máa jẹ kódà jẹ gan ká tún lọ́ra rẹ̀ wọ́n jẹ lágbo mẹ́ta nígbà tí ìdàgbàgbọ́ márùn-ún mo ti ń hmm. rárá mọ́ sí bá ọlọ́run ò mú nira wá fún wa bó ṣe wulẹ̀ kó mọ̀. lẹ́yìn náà ẹlẹ́kẹta tàjẹ́lu alifotor mata tahaqqaqa orobo shamsi wa iqbalu layn wọ́n ní bákan náà a máa kánjú sínú a máa kánjú sínú ni a kánjú sínú nígbà bá ti rí i wípé oòrùn ó ti wọ̀ tó ń bá ti wọ̀ sínú wọ́n tún dílé rẹ̀ wala yajuzu lis-sa'im ọlọ́run ní qala Allahu ta'ala thumma atimmu siyama ila al-layl ọlọ́run ní ẹ wá gbá àwẹ̀ yín títí tí ó fi di òru àyẹn ní alẹ́ ìyẹn nígbà tóun bá wọ̀ so tóun bá ti lè wọ̀ jàmá àwẹ̀ ti tán ó ti lọ wala yajuzu lis-sa'im kò tọ́ fún gbààwẹ̀ gbààwẹ̀ ta'khirul fitr lásìkò sínú wá tó òun ti wọ̀ òun ò wá fẹ́ sínú bàdà dòkò lèlè hàtà yàrá anájùmọ́ ni tanọ́tò àn wàhílà falẹ̀ sọ́nà ànàbàwìyà mani ah irọ́ ntí lè sinú sí nígbà tí wọ́n tó rí àwọn ọmọ ìyàrá wọ̀ tó wọ́n tó jáde ní nǹkan bí aago mẹ́jọ ara eléyìí ìlà ìkọjá àlàní ìyapa ni sílànà nàbì sallallahu alayhi wa sallam eléyìí ò bá mú àwọn ti mú ìrọ̀nù wá fún wa ká gba ìrọ̀nù tọ́lọ̀ fún wa. فعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنهما أن النبي صلى الله عليه وسلم قال يقولون هذا نبي محمد صلى الله عليه وسلم ولا نبي لا يزال الناس بخير ما عجلوا الفطر ó ní orí ọlọ́run ò ní fìgbà kan fi wálẹ̀ lópin ìgbà tá a bá ń kánjú sínú à ń kánjú sínú yẹn ni pé òórùn wọ̀ a sì sínú bẹ́ẹ̀ a lọ́ra ìmọ̀ sínú orí ọlọ́run kò ní fi wálẹ̀ sotori ẹ̀ ẹ̀kọ́ ni eléyìí jẹ́ fún wa àyè máa lọ́ra àti sínú lópin ìgbà tó nu ti wọ̀ kí la fẹ́ lọ́ra rẹ̀ fún kí la fẹ́ lọ́ra rẹ̀ fún eléyìí ò bójú mu. والإفطار على رطبات أو تمرات فإن لم يجد فعلى ماء ولا هو يفطر بما شاء wọ́n dábàá sínú náà ká sínú pẹ̀lú rọ̀tọ̀báàtì àwọn fresh foods ká gbé lórí dèbídù dèbídù tútù eléyìí ni máa ń pọ́n ni máa ń pọ́n rẹ̀sì rẹ̀sì ní yẹ́lò báyìí fresh ẹ̀ nìyẹn àwòtàmọ́rọ́ọ̀tì àbí dèbídù gbígbẹ gbígbẹ ẹ̀hẹ́n tàbárí gbígbẹ náà ló là fàyínlá mi yẹ́jìdí bá a bá rí wàhálà máa ká lo omi àbí ká lo ohun tó bá rọ̀ wá lọ́rùn ká fi sínú nígbà míì ó lè jẹ oúnjẹ ni ó fi sínú nígbà míì kò sábúrú mbẹ ṣáàtì sínú àmì tó dáa jù oníká lo a fresh date àbí dry date eléyìí ní ní headline fún ètò àlàáfíà àwọn onímọ̀ fẹ́ lẹ́yìn orílẹ̀ dáadáa bẹ́ẹ̀ ni torí pé n tí ara wa ti ṣàfẹ́kù ní àsìkò tá à ń gba àwẹ̀ ń bẹ nínú dèbídùn tí dèbídùn rọ́pò fún wa rẹ̀ ló ní ìjù gbígbẹ náà wá ní tá a bá wá rí ká lómi gbogbo ó dàbí ìgbà tí bá ṣe ọ̀nà ni ọ̀nà wọ́n tó gbé tí wọ́n gbélé àìjẹ́ eruku òní jẹ́ wọ́n gbádùn wọn ní iṣẹ́ dáadáa tá a bá fẹ́ ṣe foundation lé ká ti ṣe filling tí gbogbo ẹ ti gbẹ á wà rọ́ mi sí so gbogbo veins wa gbogbo ẹ ti dry ọ̀nà fún ti gbẹ gbogbo ẹ ti gbẹ nígbà tó sinmi náà ni ẹ̀bà kalibi náà ló kọ́kọ́ dùn bẹ́ẹ̀ kò ti sinmi náà nù àwọn kò dáa tó fún ètò àlàáfíà dèbí dùn tútù tó bá jẹ́ eléyìí yóò rọ́pò tó pọ̀ lára rẹ̀ àbí gbígbẹ àbómi lẹ́yìn náà àdúrà àwọn asina asiyan wàhíndà fẹtẹlẹ kárí pé a pọ̀ ládùúà kásàdùà lásìkò tá a bá ń gbà wẹ̀ lọ́wọ́ àtìgbà tá a bá fẹ́ tunu ó ṣàdúrà fún ara rẹ ó ṣe fọ́mọ rẹ àwọn ìyàwó rẹ àwọn ọkọ rẹ àwọn ọkọ yín ẹ ṣàdúrà fún wọn àwọn òbí yín bàbá màmá wọn bẹ láyé wọn ò sí láyé àwọn alábàágbé àwọn ará àdúgbò aráàlú àwọn adarí wa nínú ìlú àwọn ètò elétò ìjọba wa àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn á fún everybody aláwẹ̀ yìí ṣe pé aláwẹ̀ kì í ṣe ìpè torí pé àsìkò tọ́lọ̀ máa ń gbàdúrà ẹ̀ dá tádùá máa ń tètè gbà tí ahọ́n aláwẹ̀ tó ti di ahọ́n àṣẹ ẹ́ àwọn ọwọ́ lọ́dọ̀ ọlọ́run nínú ẹ̀ onígbàtà bá ń gbàgbẹ́ lọ́wọ́ torí ẹ̀ kò mọ tó mọ sọ fáwọn ọmọ rẹ̀ ọ̀rọ̀ wọn ṣẹ́ wọn lọ wọ́n sì pè fún wọn bá wọn wí kó kọ́ wọn lẹ́kọ̀ọ́ kó wá ṣàdúrà fún wọn àdúrà nìyẹn máa ń ṣe bẹ́ẹ̀ náà nígbàtà bá ń múra àti sínú ká tó sínú àbí nígbà bá sínú tán kété tá a ṣàdúrà tán òun lá àbí kété tá a sínú tán a ṣàdúrà nìyẹn lára tó ń gbàdúrà ni. al-iktharu min dhikrillahi wa tilawatil qur'anil karim bákan náà aláwẹ̀ ó gbọ́dọ̀ pọ̀ níbi máa ṣe àṣkáàrù àṣkáàrù máa ṣàrántí ìrántí ọlọ́run kẹnu rẹ kó mọ́ gbẹ ọ̀nà méjìlá mọ́gbà ṣe zikiru zikiru kan òun ni kí ká máa wọn gbólóhùn wá subhanallah alhamdulillah wàlá ilaha illallah allahu akbar allahu akbar allahu akbar èyí ti rẹ lọ́rùn orí ìjókòó ló ń bẹ ni orí ìrìn ni ọ̀wá ń bí ọjà ní tó bá ti rántí máa mú wa ọ̀kanà ẹlẹ́ẹ̀kejì nínú síkúrù òun ni ipa òfin ọlọ́run ọba má tọ́lọ̀ níkàsí nígbà bá fẹ́ gbégbèsè kan àwọn arántí tọ́lọ̀run níkàsí ń bẹ̀ bó ṣe ní á ṣe síkúrù ìrántí ọlọ́run náà nù láàfin mọ jìnnà sí tọ́lọ̀run bò fẹ́ láàfin ní ṣe nǹkan bọ́lọ́run bò ṣe ní á ṣe eléyìí ló tóbi jù ló sì lóore jù ju zikiru subhanallah àwọn gbólóhùn ẹnu lọ tọ́lẹ́lẹ́ bí o mọ̀ sọ gbólóhùn ẹnu yóò sì mọ farasin tó tako tọ́lọ̀ ní òsì eléyìí òmù tó wàtílá wa tọ́lọ̀ qur'an bákan náà ìmọ̀ọ́ká alukur'an karim ọ̀nà méjì ni láti ka alukur'an tilawatul alfaid wal mabani káàkà ní aráàfin gbogbo akọ́lá láǹfààní eléyìí hùn àmọ́ ọ̀gọ̀rọ̀ mùsùlùmí wọ́n láǹfààní ẹ̀ tó o ṣí kùránì bóyá kódà kó o mọ̀ ju ọ̀pá mẹ́wàá abẹ lọ láti alámútàlà kéfà àbí líláfi dé sọ́ọ̀tù náà sẹ́gbẹ́ tó bá mọ̀ ohun tó lè kà mọ̀ ká tó bá tún lè ká jù bẹ́ẹ̀ lọ mọ̀ ká wọ́n sì mọ̀ bẹ̀rù pé ah ẹni mi ò sì á sì dán o ahọ́n mi sì ó sì yí o àtẹnudẹnu ẹ dán tó máa ń ka tó máa ń ka belebelebelebele àtẹnudẹ tó ń gbìyànjú àti ka kò sẹ́ni kankan tó lọ́wọ́ dùn ládàá rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní alimahiru bil qur'an ó ní ẹ̀rẹ́ ní tí kùránì dán lẹ́nu ẹ̀ dáadáa kùránì dán lẹ́nu ẹ̀ kò sí bí sí fúnná kùránì jama kò ní pòfolo kò ní kálólo kò ní wàmọ́ dìmọ́ yóò mọ̀ ká yóò mọ̀ dán lẹ́nu rẹ̀ ni ó ní máa sọ fọ́rọ́ kìlì kìlì rọ́ọ̀mì lè bá rọ̀rọ̀ yóò mọ bẹ pẹ̀lú àwọn mọ̀lẹ́kà àwọn mọ̀lẹ́kà alákànlé ọlọ́run yóò mọ bẹ pẹ̀lú wọn tó bá dojá lókè yàmà wọ̀lẹ́dí yẹ kọ́rọ́ ọ̀hún ó ní ẹ̀rí tó wọ́n ń kà á wọ́n wà ṣáàkún àlẹ́ yìí bẹ́ẹ̀ ni kùránì òòrọ̀ ọlọ́run àti kà síbẹ̀síbẹ̀ kò sì gbé jùlẹ̀ wàkàzá wàkàzá wàkàzá wàkàzá líkà wàmá wàmá wàmá. wàmá wàmá wàmá wàmá àdìrọ́kà bó ṣe ń kàún ṣé bó ṣe ń pè wá wá wá wá wá wá wá ládà rẹ̀ mẹ́wàá ara fi kàn ládà torí pé ẹ̀san kan lọ́wọ́ kọ̀ọ̀kan sọ ọ́nù ẹlẹ́ẹ̀kejì ọlọ́wọ́ tó wá fún ẹ yóò tó wá fún ẹ ní ẹ̀san kíni ìfaradà torí àdámọ́ ọmọ nìyẹn ni pé ntí àbárí ṣe dáadáa àyẹ̀pẹ̀ ń bẹ̀ àyẹ̀fẹ́ ṣe mọ́ àmọ́ fẹ́ gbé jùlẹ̀ àmọ́tọ̀ o rí ṣe dáadáa ó ṣe sùúrù o tún gbé jùlẹ̀ o tún kà náà ni ìṣòro rẹ̀ nìyẹn anábì sallallahu alaihi wasallam onímọ̀ nkọ́rọ̀ harfa fi kitabillah ẹni bá ka ara fi tàn nínú tí rọ ọlọ́run náà kọ́ra lè kẹ́rin faláwọ́ aṣọ yóò gba ẹ̀san mẹ́wàá so kíkà kan nù káka tìláwàtú alfáàdì wàlùmẹ̀bẹ́ẹ̀nì káka ọ̀rọ̀ anú alukurhani ní lárúbáwá táà pé tìláwà nù alihamdulilayi rabbil alamin olúwa lọ́wọ́ kó ká ẹ̀hẹ́n tó bá rọ̀ lọ́rùn o lè parí odidi kan o lè parí ẹ̀ ní jọyọ̀ kan lọ kò pọn dandan kó parí odidi alukurhani. ọlọ́run ò láyé bọ̀ wá lọ́rùn tó wá lọ́rùn ni pé tọ́ òun ni ìgbìyànjú láwàá ṣe láti ka alukur'ani ní tó bá rọ ní kálukú lọ́nà tọ́mọ ní aka alukur'ani ìkànnì kíka ẹlẹ́ẹ̀kejì òun ni tá a kà òun ni sọ bóò láti àwọn tó lè kà á tí wọ́n gbọ́ yí bẹ́ẹ̀ àwọn àfáà nù àwọn àfáà àwọn àti ń kà wọ́n ti mọ tí Kùránì wí wọ́n ti tó sọ ẹ rí àwa àwọn láǹfààní lẹ́yìn ìyẹn ni wípé àwọn ò mọ jókòó níbi wọ́n bá ti ń tú wọ́n bá ti ń ṣàlàyé rẹ̀ wá àti alẹ́ ni ọ̀sán ni àárọ̀ ni tẹ̀fsíìrì ni wọ́n bá ti ń tú wọ́n ṣàlàyé ẹ̀ àwọn ò mọ jókòó àwọn ò mọ kẹ́kọ̀ọ́ láti inú tí wọ́n ń kà fún wọn náà al ẹ̀rẹ́ lẹ́yìn ni ládé lẹ́yìn ń pọ̀ ju ládàá kájókòó kálá ń kà á lọ nípa ń ṣe tìláwà à ń ṣe à ń ka alhamdulilayi rọ torí pé kókó tọ́lọ̀ tó sọ kùránì kalẹ̀ òun ni kánábì wá fún wa ní mẹ́sẹ́ẹ̀jì tọ̀ ìyẹn wá ń ka kùránì láti bẹ̀rẹ̀ dópin kò sí mọ́ tí kùránì sọ ṣáwá túmọ̀ sí pé kùránì bá wí ni kùránì bá wí òun náà gbédè kùránì gé torí ẹ bá a bá ṣe ń kà á ní ti lárúbáwá tá a mọ̀ túmọ̀ rẹ̀ a mọ̀ ọdún sí wàásù lóbi dá sí pé tí lọ́mọdá ni bá dé bá a ṣe máa ń ṣe níbí báyìí láti ọjọ́ monday títí di ọjọ́ friday a máa ń ṣe tẹ̀síìr láti aago márùn-ún àbọ̀ títí di màtáfi tunu tẹ̀síìr máa ń wáyé níbí báyìí monday tuesday wednesday thursday friday bákan náà ní gbogbo ọjọ́ sátọ̀dé sátọ̀dé yá mẹ́rin ní àti márùn ni a máa ń ṣe sẹ́mínà tí máa ń wáyé láti aago mọ́kànlá títí dìgbà tá a fi túnú tọdún yìí ni ó mọ̀ jẹ́ ẹlẹ́ẹ̀keje tá a bẹ̀rẹ̀ rẹ̀ tó jìjà sí pé àwọn ẹ̀kọ́ báńtàbáńtà òun là á máa mú wá fún wa tá a máa fi ṣàǹfààní tá a tún máa àtó kẹ́kọ̀ọ́ lórí tá a mọ̀ tẹ́lẹ̀ so ká gbìyànjú oníkálukú wa nìyí ká máa wá. atẹ̀kír ilẹ̀ masjid lè adáyé sọ̀làwà jama'a ẹlẹ́ẹ̀keje òun náà ni ká máa tètè máa dé mọ́síláṣí láti lọ kírun jama'a wọ́n tó ló ń gbáwẹ̀ ìwọ lọ́kùnrin ó mọ̀ ètè máa dé mọ́síláṣí inú jama'a òfin ni máa bọ́ fún ọ lásùbáà ni zuri ni àyílà ni asuri ni alásàrì ni magiribi ni ìṣáyì ni òfin bọ́ fún ọ walmọ́kì filimasjid ẹni tẹ̀yẹ sọ̀rọ̀ láhùn àrẹ ìṣìká fọlọ́bà bẹ́ẹ̀ lẹ́hà kódà bẹ́ẹ̀ sí pé ìyóò mọ kóra dùnmọ̀ bá kírun tán gan nígbà míì káwọn mọ kọ́ńtù jáde ká kóra dúró lẹ́nu tí ó fẹ́ ṣe àkàr ó fẹ́ ka alukur'an ìkóra dúró ni òun là ń pè kò bá àjọsán kò bá àjà àárọ̀ nígbà bá ṣòro ẹ lọ́rùn kò bá sì jálẹ̀ tó bá rọ ẹ lọ́rùn rẹ. ẹlẹ́kẹjọ ìsèmánu ṣe wá kíkọ́ bí lẹ́sọ̀ wá lù ọ̀bà àdá òun náà ni nínú pákó lílo pákó súnà ni yálà ìyẹn gbára bí yóò gba àwẹ̀ súnà ni lára tá a gbéyẹ̀wò ológun ọlọ́run ní sẹ́mínà ọdún yìí náà nìyẹn torí pé tọ́pìkì sẹ́mínà wa nípa àtọ̀hárà ni nípa ìmára àwa mú àwọn ẹ̀kọ́ nípa ìmọ̀ra tó tó jẹ́ kókó gan tí ó wúlò fún takọtabo wa ọ̀làmú so kárùn pákó àwẹ̀ ń bẹ́ ń ta kò sáwẹ̀ ń ta nígbà tó lè nu pákó anabi sallallahu alayhi wa sallam àmọ́ nu pákó kó tó ṣàlùwàlà pákó kó kínu àmọ́ pákó tó bá wọlé ẹ kó tó lè lanu báwọn bá ara sọ̀rọ̀ yóò rún papọ̀ onímọ̀tótó lànà rí wa sallallahu alayhi wa sallam ìlànà bèbè ẹnu pákó tábà ní a sì ní <laughs> ní èdè tó fi ẹnu pákó jẹ̀mọ́ òní kan tí ó tí ó dín ní mẹ́jọ eight times wọn kú wọ́n díẹ̀ wọ́n bá ti búrọ́ọ̀ṣì ní nídàájí yóò kú dídọ́ torí ẹ̀ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ọmọ bí nínú ẹ mọ́sálámà wáyé wàhálà ni mọ́tò lẹ́gbẹ̀ẹ́ sáfù báyìí mọ́ ní mọ́sálásí ó mọ̀ fọwọ́ bọnú ni ẹlẹ́ni òde ní búrọ́ọ̀sì gbẹ́gbẹ́ tó wá. so anabi sallallahu alayhi wa sallam àmọ́ ọ̀nù pákó nígbà gbogbo àmọ́ ọ̀nù pákó nígbà gbogbo àmọ́ àwọn àsòkan tún pàtàkì ju àwọn àsòkan lọ so àmọ́ ọ̀nù pákó ní gbogbo gbàtà bá ń gbà rẹ̀ láàárọ̀ lọ́sàn-án nírọ̀lẹ́ ìgbàtà سواء كان السواق رطبا أو يابسا ويقبق تبينه وتتوى ببه مع التعرض من ابتلاع شيء من يعني فتاة السواق أو رطوبته كسابر الله لله أما كسرة كي àwọn ẹ̀rùn pẹ́pẹ́ pákó ni ká má máa gbé ni àbí fóòmù tí ó bá mú wá tó bá tutù ó máa ní fóòmù ó máa ní bí ewúro ọṣẹ ká má gbé ni tábà ti ṣẹlẹ̀ wọ́n ní wàkílà yẹ kọ́ oṣù wa kúbàdà zawadi àfààní pẹ̀lẹ́ pa nínú àwọn afa tí wọ́n ní tóònù bá ti yẹ kámọ́nù pákó mọ́ àmẹ́lẹ́yìn ni kò sí ọ̀rọ̀ kan tí yóò fi gbè lẹ́sẹ̀ so òun yẹ òun yẹ kò sígbà tá a lè nu pákó ẹlẹ́kẹ̀kan alẹ́kisáró mi ní sọ̀dọ̀kọ́t aláwẹ̀ máa ń gbìyànjú láti máa tọrẹ inú Ramadan wọ́tẹ̀pẹ́tẹ́rì sàn ìmí nínú rẹ̀ òun náà ni kó máa bọ́ àwọn tó gbààwẹ̀ kó fún wọn lóúnjẹ sínú wọn ni kó fún wọn lè bínú ìpínlẹ̀ sínú lọ́pọ̀lọpọ̀ tú sínú ẹ̀hẹ́n wọn náà gbàdé bínú fẹ́ gbalada fẹ́ gbalada tẹ̀sílì sọ yìí bèbí tó kàn máa ń yò wọ̀ ẹni tó fún wọn lóúnjẹ tí wọ́n jẹun tí wọ́n yóò bám òní tẹ̀sílì òun ló fà fọ́ àwọn torí ẹ̀ dáa náà bá ń dá nínú ilé ká gbìyànjú kò bá jẹ́ ẹ̀kan láàrin kan lóhùn ní òòjọ́ àbí ẹ̀ẹ̀kan láàrin ọjọ́ márùn-ún ìgbà tó bá rọ̀ wá lọ́rùn ká provide oúnjẹ fẹ́ni tàbí ń bá wẹ̀ kódà kẹ́rẹ́ pé ẹni yẹn gan kó ní tí ó fi sínú ká provide oúnjẹ fún un àwọn ni anábìsọ̀lá máa lọ sọ́lá ó ní ẹnikẹ́ni tó bá fún aláwẹ̀ lóúnjẹ jẹ ó lẹ́ni ẹni yóò gbà dẹ̀dé ládá tí aláwẹ̀ ẹni tó ó gbà lọ́dọ̀ ó ní a máa ṣe pélé pàtàkì púpọ̀ orí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so tó ń bá ọ̀rọ̀ bàdánì bá ti lè wọlé gbogbo sólórí má fi kanlẹ̀ èyí tó bá ti wá sọ́dọ̀ rẹ̀ máa ṣe èyí tó bá ti gbọ́ nípa rẹ̀ máa gbìyànjú bẹ́ẹ̀ ni ní lásìkò Ramadan ẹlẹ́ẹ̀kẹwàá asẹ̀kínà tó wọlé ọ̀pá wàtàrkù asọ́hà wàlmọ̀ṣáàjọrọ̀ fàyìnfà báwo àjọ ọ̀pọ̀ tẹ̀lé àwọn fàlẹ́yà pẹ̀lú ìfàyìn ó ní òun náà ni ìwà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kùtù ìwọmọlúwàbí kápágbalagbàlé kákẹ́ ọmọdé kámárìn táǹkù táǹkù lórí ilẹ̀ jẹ̀mọ́ káṣí má mọ kópa nínú ìbúra ẹni àbí má bára ẹni jà àbí má yanra ẹni lódì gbogbo àwọn ìwà tí wọn kì ṣe wa mùsùlùmí ká jìnà sí wọn ní kódà bẹ́ẹ̀ nìkan bá bú ọ mọ́ bu padà mọ́ sọ pé ilé sọ àyìn lánàá bí kọ́ wà nù ànábì ni wọ́n ìdá kẹ́rin yẹ mọ́ àdékùn ọlọ́run ànábì ni tó bá jẹ ọjọ́ tó ní kálukú yín bá ń gba àwẹ̀ tẹ́ ẹ bá wà nínú àwẹ̀ fàlẹ́ ayé sọ fàlẹ́ ayé sọ ohun tó ń ní kó mọ́ kó mọ́ bébú o kó mọ́ kópa nínú ìwà ìdàgírígà gan bẹ́ẹ̀ ni wàlẹ́ ayé sọ tó sì mọ́ kópa nínú ìwà àbàjẹ́ oníwọ̀n ìsáàbàhùn àhàdùn àwùsáàtàmọ̀hù onítẹ̀yìn kẹ̀kan bá bú yín tẹ́yìn bá ń gbà lọ́wọ́ àbó lálàfin yín èébú ara èébú yín àbí ètí ìṣàbọ̀ ara náà ó lẹ̀ mọ́ yín fàlẹ́yà kò ẹni sọ́ọ̀yìn máa sọ fún ah èmi ò ní bú ọ padà o aláwẹ̀ èmi o èmi ń gbàwẹ̀ lára tí Islam fẹ́ kọ́ wa pẹ̀lú àwẹ̀ ń gbà nù self control. yes restrain carry restrain ara wa carry ni okun janu funra wa yes ka kora ka discipline ara wa ja wa o to ba lo ja wele mo ti mi di bugide o eh eh ara ara mo sunu ko e ta ma le e josie wo ma le nkan si ẹ̀yàn tó máa ń sọ lẹ́yìn ìbánisí ẹ máa léjò sí ẹkọ lékun sí ẹ máa léjò sí ìyàn díẹ̀ bá lékun sí nígbà míì ọ̀ràn tí ejò lè dá eku gan lè dá eku a máa jólé eku tó rí jàǹgbó tó rí bọ́lẹ̀ eku ìyàn léjò sí ẹ ìwọ́n dọ̀jì ẹ ìwọ́n á rí eku sí eku ẹ wá lọ síbi tí wọ́n gbé gáàsì sí àbí tó ti dáná gáàsì ló bá kọlu gáàsì ẹ pé ilé bá jó torí ẹ tó máa lé gbèsè ẹ mọ́ lékú sí i bẹ́ẹ̀ ni tó yẹ pé àwọn yorùbá náà tí wọ́n sọ̀rọ̀ ni wọn ò sọ ní sọ ejò gangan àti ekú tó ń sọ ń bẹ̀ ni pé béèyàn bá gbé ọwọ́ líle kù ọ́ ìwọ gbé ọwọ́ orí ọ̀pàdé ẹ̀ èròǹgbà yorùbá nù wọn àní kẹ́ máa lé kẹ́ máa lé jòjò ra ìbọn sọ̀rọ̀ ìgbà náà ní adẹ́dá mi lóògùn ni mo fọ́ lẹ́yìn wọn sọ pé adìẹ dẹ ogun ẹrù paracetamol tó fẹ́ lò ń tán gbà lérò ní wípé àìfi oró àìfi yàró ó wù àkàtì ọmọ wù àkàtì ìtumọ̀ ènìyàn sọ lára tí ìsìlámù kọ́ aná nìyẹn torí ẹ̀ tá a bá ń gbá rẹ̀ lọ́wọ́ ìwọ ọmọlúwàbí jọmọlúwàbí ìwà dáadáa yóò mọ̀ bẹ́ẹ̀ lára wa gẹ́gẹ́ bí mùsùlùmí olódodo kódà tó bá di wípé kájá kó mọ̀ pé ah àwẹ̀ ló kà mí kó a sọ fún ẹni sọ ẹni àwẹ̀ ti kálukú ń gbà rẹ̀ lọ́wọ́ wọ́n bá rẹ̀ mi jẹ́ ìsàbùrù mẹ́. tálọ́kù lè gbé wọn lẹ́ni wọn lọ wọ́sàjá nàbọ̀ ìdọ́ àtẹlẹwọ́ ti bí láhìí wọn láàbù wọ́n yìí kẹ́rin láàbẹ̀ mọ́ bá ha wọ́n ní bàbá ń gbà rẹ̀ nìyí à máa sí ọ̀rọ̀ ẹ̀yìn ká máa àwọn èèyàn lẹ́yìn ká jìnà sí ẹ̀nàmímá ká máa káàkiri àwọn ọ̀rọ̀ bàjẹ́ àwọn ọ̀rọ̀ ìfàṣà ká jìnà sí ní sísọ ká jìnà sí ní gbígbọ́ ká sì jìnà sí pẹ̀lú ara ọ̀nà mẹ́ta táwọn láti jìnà sí àní bá wọn sọ a sì ní fetí gbọ́ a sì ní wà níbi tí wọ́n ti ń sọ tí wọ́n ti ń gbọ́ àfi tá a bá bẹ́ tún wọn ṣe lókun bá ń pè ní mùsùlùmí náà ọ̀tẹ̀jẹ́ níbi tó láti lọ́wọ́ síbi láti wọ́n láàrú ká sì jìnà sí ìmọ̀ fi àsìkò ráre pẹ̀lú àwọn eré tó dájú bí rọmọdánì bá ń bẹ ń náà a lè ṣe kò sábúrú ń bẹ àwọn gbà rọmọdánì tí wàá wọlé yìí ah ẹ̀ ná bọ́ọ̀lù every sunday kò sábúrú ń àwọn bá ti dé oṣù kan yìí náà ni ká fi kún fún ọ̀pọ̀lọpọ̀ dáadáa tó bẹ́ẹ̀ eré ìdárayá gbà àwọn ọ̀rọ̀ tí èyí kó ìyábò <laughs> aláwẹ̀ màó afẹ́ náà yín pa a máa nà yín kúrò a mọ̀ pé àwọn ènìyàn máa ń ṣe kí ni a máa lu yín pa bá àwọn ọ̀rọ̀ míì ọ̀rọ̀ téèyàn ní ṣàkíyèsí sòwò torí ẹ̀ kódà abẹ́rẹ́ náà bá dáa ká hàǹgì ẹ̀ wọ́n tó ń play game lórí fóònù ẹlòmíì tó bá ti jẹ sàrẹ̀ tán báyìí lẹ́yìn tó ń lọ kí ni wákàtí márààrún tó bá gbá fóònù báyìí òun yóò mọ tẹ títí yóò play bọ́ọ̀lù yóò play game oríṣiríṣi yóò wa mọ́tò yóò wa kádà yóò wa gbogbo ẹ̀ títí tásìkò ìlọmọ lọ́wọ́ gbogbo lẹ́yìn ni ó kù díẹ̀ káàtó torí ẹ̀ jàmá mùsùlùmí ẹ̀jẹ̀ àdàdo báyìí torí àṣìlọ wọṣẹ́ abẹ́lẹ́wọ̀n bá aláà sọ̀rọ̀ subhanahu wa ta'ala kó sàlékún àgbáyé fún oníkàlùkù wa a máa tẹ̀síwájú ní ọ̀la alágbára ọlọ́run wa sallallahu ala sayyidina muhammadin. وعلى آله وصحبه ومن والاه والسلام عليكم ورحمة الله وبركاته